hello báwo ni mo wà mo bísí báyìí ẹ mò ń yan ọmọ mi lọ́wọ́. àwọn fíìmù sọ̀rọ̀ ti ṣe. èmi ni mo ṣe òfò èmi ni mo tún ṣe àdánù náà mo tún wá ṣe àgbákò kirikiri. action. wọ́n náà. Ogun kọ́ọ̀tì kọ́ọ̀tì kọ́ọ̀tì kọ́ọ̀tì kọ́ọ̀tì. I'm a manager, you are artist kó wá sílẹ̀ tí ọ wà di pé owó wá dé ọwọ́ ara bros bíi kan ọwọ́ lọ lẹ́kí ó fèmí lẹ̀ sango bọ́mbà bros bíi òyà ni o kẹ́ padà tó ẹ̀. ọ̀daràn ẹ ta wá ní ìlú tó kàn báyìí tá a mọ. àwa ló kàn èmi nílùú òyìnbó kan. kọ́ mr money o èmi kọ́ mo kọ́ ń sáńsà àwọn olùwàbọ̀nà èmi mo ní ẹ má bàa jẹ́ má bàa jà sóko o. idán bọ́nà light bọ́nà expert bọ́nà bọ́ọ̀nì bò bọ́ọ̀nà jò o bá ń gbọ́ olúwa bọ́nà I suffer for that guy seriously. I'm a building materials uh, building materials lè mi sí. so so o Ah, ah, ilé ṣẹ̀ṣẹ̀ mọ́ ni. àbọ̀ ṣe é ní. sórí bọ́rìsì rẹ mọ́jọ odógun tó ká máa gírísì rẹ. iṣẹ́ ẹ̀rọ. ọbẹ̀ mọ̀ gbà pátá ń di rẹ. bí mo ṣe ń bọ́ọ̀nù wọn nínú ìlú tí mo bọ́ọ̀nù wọn lẹ́kọ̀ọ́ bí mo ṣe dé ìlú èkó yìí màá bọ́ọ̀nù wọn tí gbogbo wọn fi jáde láyé. kánayọ kánayọ. Hmm. kánayọ kánayọ kí ni. my face be still. just sáwọn ọmọ sàgárà tó yẹ máa tẹ ẹgbẹ́ mọ́jẹ fojú yín dẹ́gbọ́n o. Ah, ẹ ìfọnu ni. àwọn ta ni. eyín yín ló jóná ẹ wá ń gbá bí irú. ẹbú ti pọ̀ jù ní. bó ah. ti la ìbò la ìbò eyín ti mẹ́sẹ̀ rí. Ah. ẹ̀yin òyìnbó ẹ má pẹ́ mi hmm. ìwọ ọmọ yẹn ọmọ ìtọ́jú ọkọ. yóò ọmọ yẹn gidi máa ń mú gbogbo táwọn tó ń nà nípa aṣọ tó ń hun yẹn tó ń fọ lẹ́nu tó wá jẹ́ yẹn ló gbé máikrófóònù ẹ̀ sẹ́nu tí kìlọ̀ déédéé mú tó lọ orí ìkíní ẹ̀ tó rí jẹ lọ́hùn báwo la ṣe fẹ́ kí a fẹ́ fi rẹpísẹ́ǹtì ẹ̀. Ah, yọ pààyàn mọ́ lóòótọ́ ni. apààyàn mọ́ straight ni gidi lápẹ́.